إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد We thank Allah subhanahu wa ta'ala for the opportunity of this day. Today is the first of Shawwal, the month after the month of Ramadan. For Allah subhanahu wa ta'ala to have given us the opportunity to witness this year's Eid al-Fitr. We say Alhamdulillah. May Allah subhanahu wa ta'ala accept our supplications. May He accept our dua. May He accept our sujood, our siyam, our prayers. May you make us witness more of Eid al and Eid al-Adha on the heart surface. The Messenger of Allah Muhammad sallallahu alaihi wasallam said in one narration, لِلصَّائِمْ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا Everyone who fasts in the month of Ramadan throughout his lifespan has two moments of joy, two moments of happiness. He said the first one إذا أفطر يفرح بفطره whenever he's breaking his fast like today the day of fitr the day of Eid whenever he's celebrating this day يفرح بفطره it is going to be a moment of joy and happiness for him it is going to be a moment that he will rejoice with his family he said the second moment of happiness is إذا لقي ربه يوم القيامة فرح بصومه whenever he meets his Lord on the day of Al-Qiyamah that is going to be the second moment of happiness and joy for every fasting mu'min in this world here as Allah subhanahu wa ta'ala is going to reward him by making him to enter Al-Jannah the Messenger of Allah sallallahu wa sallam said in another narration, Inna fil jannati baban yuqalu lahu ar-rayyan. There is an entrance to al-jannah specifically meant for the fasting people in the world here. It is called Ar-Rayyan. He said, Yadkhulu minhu as-sa'imun yawm al-qiyamah. It is the fasting people alone that will be allowed to enter Al-Jannah through this entrance. It is a way of honoring and rewarding their effort for fasting, you know, in the world, in the form of worshipping Allah subhanahu wa ta'ala. And that is why all our efforts throughout the month of Ramadan, we pray to Allah subhanahu wa ta'ala, not allow it to go in vain. It will be said to them in Al-Jannah, Kulu washrabu hani'an bima aslaftum fil ayyamil khaliyah. You are now in Al-Jannah. Keep eating and drinking. Congratulations to you for the effort and sacrifices you made fil ayyamil khaliya. Al-Imam Mujahid said al-ayyamul Khaliyah is ayyamul siyam. They are days of fasting. We pray for Allah subhanahu wa ta'ala to reward us abundantly for all our efforts, fasting and supplicating all forms of ibadah that we engage in in the month of Ramadan. Ayyuhal Muslimun. Allah subhanahu wa ta'ala has made some things compulsory upon us. Just like the Messenger of Allah said in one narration, Inna Allah farada fara'id. Allah has made some things compulsory upon all of us. He said, فَلَا تُضَيِّعُوهَا Do not, do not take them with levity. Make sure you carry out all the injunctions of Allah in terms of salah, in terms of fasting, in terms of sadaqah, zakat, if you are opportune to perform Hajj, you should perform Hajj. All these acts of ibadat, they are compulsory upon the Muslims. فَلَا تُضَيِّعُوهَا Do not neglect them. He said, Allah subhanahu wa ta'ala has also made some things haram. فَلَا تَنْتَهِكُوهَا Those things Allah has made haram in terms of fornication, in terms of adultery, taking alcohol, lying, betraying, all these acts are haram in the deen. Do not, do not look at them as something that are sinful before Allah subhanahu wa ta'ala. Because on the day of Al-Qiyamah, Allah will reward us for our doings. Allah will reward people with Al-Jannah. And Allah will reward people with hellfire. Those who deserve to go hellfire will go hellfire. Uh, Ramadan has come and has gone but the ibadat of Allah remains. Act of worship, your salawat, they remain. Allah will question you on the Qiyamah about your salat. Do not be the type who combines salawat, four five daily prayers at night. This is not going to be acceptable before Allah subhanahu wa ta'ala. Inna salata kanat ala al-mu'minina kitaban mawkuta. Salah has its specific time. It is compulsory and it is timely from Allah subhanahu wa ta'ala. Observe the salah at their time so that you can get your reward fully before Allah subhanahu wa ta'ala. Other ibadat are there, fastings that are supererogatory. The, Messenger of Allah sallallahu said, the one who strives to fast six days in the month of Shawwal after Ramadan, Allah subhanahu wa ta'ala is going to reward him as though he has fasted for a whole year. As though he has fasted for a whole year. That is six Shawwal, six days after the month of Ramadan. We have the opportunity to spread this over within the month of Shawwal. May Allah subhanahu wa ta'ala make it easy for us. Allah subhanahu wa ta'ala says, I'malu fasayarullahu a'malakum. Do not relent in carrying out the injunctions of Allah. Do not get tired of serving Allah. Do not get tired of worshipping and praying to Allah subhanahu wa ta'ala hatta yaqeen until death overtakes you. That is how a mu'min should continue to serve Allah. The purpose of our existence in this world is to worship Allah. That is what Allah wants us to do here. That is the primary purpose of our existence. Do not allow anything to derail you from carrying out this purpose of your existence on the hard surface. And on this basis, you will account to Allah subhanahu wa ta'ala on Day of Al-Qiyamah. Anything that can destroy your acts of ibadah, like shirk and riyah, we have to go away from them. Associating partners with Allah. So that you can meet Allah subhanahu wa ta'ala upon tawheed. Upon having that oneness in Allah subhanahu wa ta'ala. If anyone who commits shirk, shirk is going to wipe off the whole act of ibadah he has engaged in before the day he committed shirk. If Islam is gone. If he dies upon that shirk, he meets Allah without having any good deed to be rewarded for. Then he's going to be admitted into hellfire forever and ever. May Allah save us from that. Let us avoid any form of shirk, any form of kufr, act of kufr, disbelief in Allah subhanahu wa ta'ala. Let us guide against anything that would disrupt or distract our attention from serving Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala says in the Quran, يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله O believers, do not allow your worldly pursuits, do not allow your children to derail you from remembering Allah, from worshiping Allah always as you are supposed to do. أَمَنْ يَفْعَلُ ذَلِكَ Anyone who allows his worldly pursuits, he wants to become this and that in the society, in the community. He wants to achieve this and that, great things in the world. Aspirations over and over. But these aspirations are derailing him from the remembrance of Allah. He's not serving Allah well because of those things he's pursuing in the world here. فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ Allah says those are the losers. Losers in the world, losers in the hereafter. We pray for Allah subhanahu wa ta'ala not to count us among the losers in this world and the hereafter. May He accept our ibadat and forgive us our shortcomings. adúpẹ́ fún ọlọ́run ọba àtọ̀rẹ̀kí àti gẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam àbí allah subhanahu wa ta'ala ọdún tí a ń ṣe lénìí àfi ń dúpẹ́ fún ọlọ́run ní kọ́lọ́mọ́ ṣe ní àṣemọ fún ẹnì kọ̀ọ̀kan wa àbí allah subhanahu wa ta'ala gbogbo àwọn ìjọsìn wa tí a ṣe nínú oṣù ramadan àkọlọ́n kó mọ́ dálú wa nígbàyà gbogbo pẹ́pẹ́ fúru wa ìgbàwẹ́ wa ìfèdípanú ní gbogbo gbà throughout gbogbo àsìkò ramadan abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó mọ́ dùn wá ńlá dáre lọ́jọ́ alkiyama anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní lè sọ him farhatani ó ní gbogbo gbàwẹ̀gbàwẹ̀ ó ní wọ́n ní ìdùnnú méjì kan ayọ̀ méjì kan tọ́lọ́wọ́n bá àlékè ọlá ó ṣe fún wọn ó ní fariha bi fitrihi ó ní tó bá ń túnu bí ọjọ́ ìní tá fariha bi fitrihi inú rẹ̀ ó dùn yóò máa yọ̀ bí ni wọ́n ṣe ń dùn lénìí àbí ọlọ́run subhanahu wa ta'ala kẹ́lẹ́ má jẹ́ àṣemọ̀ fún ẹnì kankan wa. ó ní ìdùnnú ẹlẹ́ẹ̀kejì tí gbogbo gbàwẹ̀gbàwẹ̀ ó rí ìyẹn di òun alkiyama idha laqiya rabbah tó bá pàdé ọlọ́run ọba rẹ̀ fariha bi sawmihi nígbà tó bá rí gbogbo ládá tọ́lọ́run ọba àlékiọlá pèsè kalẹ̀ fún òun nìkan látara wípé ó gbàwẹ̀ lé ayé ó ṣèjọsìn bó ṣe yẹ kó ṣe fariha bi sawmihi inú rẹ̀ ó dùn inú rẹ̀ ó dùn ipe mo gba àwẹ̀ mí náà wà nù àwọn gbàgbà wẹ̀lé ayé ọlọ́run bá àlekè ọlá yóò ní kí wọ́n pe orúkọ wọn ní látara géètì kan ẹnu ọ̀nà kan tó wọ àlìjánná tí gbogbo ẹ̀yin gbàwẹ̀gbàwẹ̀ ìkọlù láhùn àyínà sọ imún àwọn gbàwẹ̀gbàwẹ̀ dà wọ́n mọ̀ pé orúkọ wọn láti wá wọlé láti ojú ọ̀nà kan tí a ń pè ní báàbù rọ̀yàn wọ́n wọ àlìjánná láti ojú ọ̀nà yẹn àpọ́nlé ni fún àwọn gbàgbọ́lé ayé oríire ni fún wọn kọ́lọ́mù bá alékiọ́lá kó ká náà kúnnú àwọn tí ó jẹ́ àǹfààní yọjọ́ kìyàmà ọlọ́mù bá alékiọ́lá ní kulu washrabu hani andi ma aslaftum fil ayyamil khaliya ó mọ̀ sọ fún wọn náà gbàlìjánà títí ẹ máa jẹ ẹ máa mu ẹ máa gbádùn torí pé ẹ ti ṣiṣẹ́ nílé ayé ẹ ti ní ìgbàgbọ́ sí ọlọ́wọ́n bá yín àti irú ọjọ́ ìní ọjọ́ àlùkìyàmà torí náà ẹ máa jẹ ẹ máa mu fún àwọn tẹ́ ẹ ti ṣe ní àwọn ọjọ́ tá ń pè ní al-ayyamul khaliya ìkànnù àwọn ẹni ṣáájú wọ́n ní al-ayyamul khaliya tọ́lọ̀ ń sanu súra yìí àwọn náà ní ayyamus siyam àwọn ọjọ́ tá fi gba àwẹ̀ nílé ayé ń bí ọlọ́run á ní ẹ sacrifice ẹ ti àwọn àsìkò olè ẹ ní panú látara yìí ọlọ́run balikẹ́lá ó ṣe àwọn kankan ní ọ̀rọ̀ yẹn fún wa àwọn mùsùlùmí àwọn nǹkan wọ̀nyẹn anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní fala tudayyi'uha ẹ má ṣàlàyé ṣe àwọn nǹkan wọ̀nyẹn fala tudayyi'uha ẹ dẹ̀ má ṣe àṣe ètò pẹ̀lú àwọn nǹkan wọ̀nyẹn ọ̀tọ̀ ni kéèyàn má ṣe nǹkan kan rárá ọ̀tọ̀ ni kéèyàn ó ṣe ṣùgbọ́n kó má ṣe bó ṣe yẹ kó ṣe àwẹ̀ tá yìí ìkànnú àwọn tọ́lọ́mùbá àlekèrè láti ó ṣe ní ọ̀ranyàn lé wa lórí ni ọlọ́run ní ẹ mọ́kò mẹ́lẹ́ nípa àwọn ìjọsìn wọ̀nyí ìrun kíkí ìkànnù àwọn farọ́ id ọlọ́run bá àlekè láṣẹ ní ọ̀ràn ìyàlẹ́wà lórí ni àwọn mùsùlùmí àkíkú òun nìrun o àkíkú òun nìrun àmọ́ kìlọ̀ ní títí tálíkì àmọ́ ẹnì kọ̀ọ̀kan wa ó fi dé àgbọ̀rọ̀ jẹ́ oṣù wa ká wà lórí ibùsùn àárẹ̀ lópin ìgbà tí làákà ìwá ṣì ń bẹ pẹ̀lú wa tamọ̀ tí ń lọ láwùjọ wa a sì gbọ́dọ̀ kírun náà ní o. kódà kéèyàn ó máa kí ó máa kó má lè dìde dúró kó já wípé orí ìjòkólẹ̀ náà ni kó kí lásìkò rẹ̀ orí náà ni kó kí lásìkò rẹ̀ eléyìí ọlọ́run ní fatakullaha masata'tum bẹ́ẹ̀ bá ti lágbára mọ́ ọba àlìkẹ́lá san lórí àwọn ìjọsìn bá ṣe. sallam ẹ àwọn o torí pé ọlọ́run á bí nípa wọn lọ́jọ́ àlùkìyàmà olúkàlùkù nípa àwọn ìjọsìn tó ṣe à ń ṣe àkáǹtì nípa gbogbo àwọn ìrun tá a kí àwẹ̀ tá a gbà sọ́dákọ̀ tá a ṣe sàárà tá a ṣe gbogbo àwọn ìjọsìn wọ̀nyẹn kò sí ìfi agbé ń bẹ̀ o inna Allaha la yudi'u ajra man ahsana amala tó bá ṣiṣẹ́ yóò gba ẹ̀san iṣẹ́ tó ṣe ilé ayé yìí ni mo ṣe nǹkan kan wọn fún mi sálárì àbí wọ́n jẹ ẹ̀tọ́ mi mọ́lẹ̀ ọjọ́ alkiyama inna Allaha la yazlimu an-nasa shay'a walakinna an-nasa anfusahum yazlimun ọlọ́wọ́ bá àlíkẹ́ ọláwò ní ṣe àbòsí fún ẹnì kankan àwọn ọmọ ìdí ènìyàn lábòsí láàrin ara wọn ọlọ́wọ́ á san olúkálukú lẹ́san níwọ̀nba iṣẹ́ tó gbélé ayé ṣe ọlọ́run ní ọjọ́ àlùkìyàmọ́ yawma yas'a nuruhum bayna aydihim wa bi aymanihim ọlọ́run ní àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n ṣe ẹ̀sìn ní ayé tí wọ́n lo ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run wọ́n ṣe òdodo pẹ̀lú ọlọ́run ọba wọn nígbà tí òkùnkùn bá gbòò tólúkálukú òrí náà láti kọjá lórí afárá sirọ́ọ̀tì àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo ọlọ́run wa ní kí ìmọ́lẹ̀ tàn síwájú wọn yasa bayna aidihim ìmọ́lẹ̀ yẹn ó tàn níwájú mùmíní kọ̀ọ̀kan yóò fi rí náà ìmọ́lẹ̀ yìí wá ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sọnù hadith kan ó ní ala qadri a'malihim ó ní bí iṣẹ́ wọn bá ṣe mọ́ ni ìmọ́lẹ̀ náà ó ṣe tàn mọ́ ẹni tó ṣiṣẹ́ dáadáa tó mọ́yán lórí dáadáa ó ní núrùhù ìmọ́lẹ̀ ti tiẹ̀ ó ní ó lè dàbí aljabali lazim yóò dà gẹ́gẹ́ bí òkè ńláńlá subhanallah ó ní ẹ̀rí ẹlòmíì ìmọ́lẹ̀ rẹ̀ ọwọ́ rẹ̀ báyìí ni ó wà ó ní ẹ̀rí ẹlòmíì nínú àwọn tó jáde pé on and off ni ìbádà wọn yóò ṣe ńgbà mí kò ní ṣe ńgbà mí yóò kí ńgbà mí nírun kò ní kí ńgbà mí ó ní ìmọ́lẹ̀ rẹ̀ ó tàn níbi àtàǹpàkò ẹsẹ̀ rẹ̀ díẹ̀ ó ní ṣùgbọ́n ìmọ́lẹ̀ yẹn yóò tàn yóò tún kú yóò tún tàn yóò tún kú bẹ́ẹ̀ ni ó ṣe ṣe láti kọjá lórí afárá asirot onírú ẹni bẹ́ẹ̀ ó ṣe ṣe rẹpẹtẹ ìmí inú wọn padà jábọ́ sínú jahannama kọ́lọ́ má jẹ́kẹ́ lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa ló fi jẹ́ pé ọlọ́run ni wà kò lè málù fàṣàyàrọ̀ lọ́wọ́ àmàlàkọ̀ ọlọ́run ni ẹ ṣiṣẹ́ ẹ mọ́sálá ẹ ṣiṣẹ́ ẹ má gba àwẹ̀ àwẹ̀ àwẹ̀ rọmọdán ló lọ àwẹ̀ míì sì wà ń wájú sítú mẹ́fà lẹ́yìn rọmọdán lára iṣẹ́ olóore ni ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó gbàwẹ̀ fún odidi ọdún kan ní ẹni tó bá ilé gba ọjọ́ mẹ́fà yẹn ẹ wo ládá tí ó gbà wájú ọlọ́run tọ́lọ́run tọ́jú kalẹ̀ dé irú ẹni bẹ́ẹ̀ látara tó gbàwẹ̀ mẹ́fà péré ilé ayé ń bí bẹ́ẹ̀ ni àwẹ̀ monday wà àwẹ̀ thursday wà àwọn nǹkan wọ̀nyí ẹ má jẹ́ kí a fi ọwọ́ yẹpẹrẹ ọwọ́ yẹ̀bẹ́fẹ́ ká fi mú àwọn nǹkan wọ̀nyẹn a ní ju sílé ayé tá a bá ti lọ àwọn tá à ń sọ yìí náà ni ó jẹ́ àǹfààní fún wa nínú sàárè àwọn tá à ń wí náà ni ó jẹ́ àǹfààní fún wa lọ́jọ́ àlùkìyàmọ́ ẹwà jẹ́ àjìnà sí gbogbo tó lè ba àwọn iṣẹ́ yẹn jẹ́ ọ̀tọ̀ ni kéèyàn fi àsìkò ṣe iṣẹ́ kó kírun kó bá àwẹ̀ kó sì sọ́dá kan kó lọ sí hajj kó mọ lọ múra ọdọọdún ṣùgbọ́n kó wá ṣe nǹkan kan láti ba gbogbo àwọn ìjọsìn yìí jẹ́ ẹni yẹn gan ló ṣòfò ilé ayé ṣòfò àlùkìyàmọ̀ kí ni irun tó lè ba ìjọsìn wa jẹ́ òun náà ni ẹbọ ṣíṣe ẹni tó bá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run àkọ́dé hábitọ̀ àmàlùhù ọlọ́run ní gbogbo iṣẹ́ rẹ ti bàjẹ́ iṣẹ́ ẹgbẹ̀rún ọdún ni iṣẹ́ akiri kan ọdún ló ṣe ni gbogbo iṣẹ́ yẹn ti bàjẹ́ torí kíni torí kó bá ọlọ́run wá orogún àwọn èèyàn ń ṣe ẹbọ látara pé wọ́n fẹ́ lówó ilé ayé àwọn èèyàn ń ṣe ẹbọ látara pé wọ́n fẹ́ ní ipò kan nílé ayé kò kọ̀ kó sàti lówó yẹn kí ló ń ṣe yẹn ó ń fi ilé ayé yẹ ó ń ta àlìkìyàmọ̀ rẹ̀ ó fi ra ilé ayé ilé ayé yẹn mọ̀ jọ ọ́ lójú gan o àlìkìyàmọ̀ ò wá jẹ́ nǹkan kan lójú rẹ̀ ó ti gbàgbé pé tóun bá fi gbogbo ilé ayé kó ọrọ̀ òun jọ náà tó kójọ lọ́nà èèwọ̀ lọ́nà haram pẹ̀lú ẹbọ ṣíṣe gbogbo ẹ̀ ló fi kójọ ọjọ́ alẹ́kì àmọ́ ńkọ́ àwọn owó yẹn ò lè ṣe láǹfààní dúkìá yẹn ò lè ṣe láǹfààní kò lè gbé ilé tó kọ́ sí lẹ́kì ni sí UK ní sí Amẹ́ríkà ni kò lè gbé fálẹ́kì àmọ́ wàláhì kò lè gbé wàlìjánà ọlọ́ni irú àwọn bẹ́ẹ̀ yẹn kàmáràn bí hatijaratuhum owó tí wọ́n ṣe pé wọ́n ta àlìkìyàmọ̀ wọn fi ra ilé ayé ọlọ́ni kò lè profit wọn láéláé wọ́n lè jèrè ń bẹ̀ ọmọ káànù mọ̀tàdì wọn àdẹ torí ẹ̀dẹ́ ni ìmọ̀ náà wájú ọlọ́run ẹ jẹ́ ká jìnà sí ẹbọ ṣíṣe ká jìnà sí gbogbo nǹkan tó lè ba ìjọsìn wa jẹ́ àbí ọlọ́run subhanahu wa ta'ala kó ṣàforíjì fún ẹnìkọ̀ọ̀kan wa kí ó san wá ní ẹ̀san olóore ọdún tí a ń ṣe lé ní kọ́lọ́ má di ojú àṣemọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa inú wa tó ń dùn kọ́lọ́ mọ́ sọ di ìbànújẹ́ mọ́ wa lọ́wọ́ lala ilaha illallah allahumma rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana